محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a ti parí <clears throat> àlàyé lórí ọlọ́kan àjọkan nǹkan tí ọlọ́run bá wa tó fi pa wá láṣẹ ká máa ṣe àbí ètò sílé wọ̀ lórí wa láti ṣe afọ́nitirọ̀ wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ míì tuntun ó pè ní babun fil fitra níbí àwọn fẹ́ sàlàyé nípa àwọn àṣesí kan eléyìí tí ṣẹ̀rí àmúwá tó ti yẹ kí mùsùlùmí kó mójútó ètò bá jẹ́ ṣíṣe ń bẹ̀ kó sì jìnnà sí ètò bá yẹ ní pípa tì níbẹ̀ láwọn nǹkan tó jẹ́ pé tíyàn bá mójútó ṣíṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kéèyàn dájú ọlọ́run ti dá wa dáa ṣùgbọ́n tí bá tún mójútó àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kéèyàn ó tún dára jù. wal khitan àti dídábẹ́ nínú àwọn alfitra náà ní dídábẹ́ wa ṣùgbọ́n afa mẹ́nuba nítorí bó ti ṣe pàtàkì tó bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì náà tí ó tún wá gbogbo wọn náà ló pàtàkì wa halqi sha'r afa òun sọ fún wa nípa mi máa irun irun ara wa. kò bá jẹ́ orí lọ́wọ́ ni kò bá jẹ́ bomi lọ́wọ́ kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà bákan náà wal àwọn sọ fún wa nípa aṣọ tá a máa wọ̀ báwo lòfin ọlọ́run ní ká sọ tá a máa wọ̀ orí wa satril awra ọ̀rọ̀ nípa bíbo ìhòòhò ó lọ yẹ kí mùsùlùmí á máa bo owó rẹ̀ kí ni ọ̀tọ́ kẹlòmí ò rí lára rẹ̀ kí ni ọ̀tọ́ kí wọn náà rí lára ẹlòmíì èwo ló yẹ kó o bò nínú ara rẹ̀ wa ma yattasilu bi dhalik àti gbogbo tó ní ń ṣe pẹ̀lú eléyìí. afaani wa minal fitrati khamsun. àwọn kan márùn kan bẹ o nínú àwọn kan tí sẹ̀rí àmú wa tá a sì fẹ́ ká mójútó wọn nínú àwọn kan tí wọ́n máa bùkún ẹ̀wọ̀ èèyàn àwọn kan márùn kan wà tí wọ́n máa bùkún ẹ̀wọ̀ èèyàn tí sẹ̀rí àmú wa tó sì yẹ ká òun náà ni qassu sharib qassu sharib ká máa dín irun mú wa kù ọkùnrin àwọn ló máa ń sábà nírun mú ká dín irun mú wa kù ilé jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tíṣẹ̀rí àmúwá tẹ́ pé tá yóò bùkún ẹwà wa ó wá nínú hadith látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní qussu sharib ẹ̀dín irun mu yín kù ẹ̀dín ẹ̀dín irun mu yín kù ó sì wá nínú àdìsí kan nílé ìtòfin àìpé ẹ̀mú kù ẹ̀mú kù. ìdí ni akpa apá kan nínú àwọn sàhábà gẹ́bí abdullahi bin umar radiyallahu anhuma bó máa ń dín mú rẹ̀ kù débi pé yìí ó tiẹ̀ fẹ́ kó ti fà máa ń dín mú rẹ̀ kù débi pé yìí ó fẹ́ eléyìí ló fà á níyapa ṣe ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ẹ̀dínrún mọ́kù kí ni ìtumọ̀ rẹ̀ ṣé ká fa aláfàtán kọ́ máa dán ni àbí ká dínkù díẹ̀ kí irun ọ̀sẹ̀ kù bẹ́ẹ̀ ká dán ká fa kọ́ máa dán ẹnu wọn kò pé kìí sùn ni wọn fi pa wá láṣẹ kìí ṣe pé ká fa kọ́ máa dán ìníjà fi pa wá láṣẹ torí pé Ibn Umar gan wọn ló máa ń dín irun mú rẹ̀ kù tí ó fi dàbí ẹni pé ọfà aláfàtán irun sẹ́kù tọ́ akọ́ kan nínú wọn gẹ́gẹ́ bí Imam Malik gẹ́gẹ́ bí àlàyé tó ní tura ṣe ń bè ó ní wàhúwà ìtọ́r wàhúwà tọ́rọ̀fù ṣàcìrì mùsítẹ̀dìrì alẹ́ ṣẹ́fẹ́ dídínrún mú kù lọ́dọ̀ Imam Malik òun náà ni irun mú tó hù tó bo ètè tí ètè lágbọ̀n òkè èyí tó hù dé ètè tí ètè lágbọ̀n òkè ọ̀lẹ́dínkù tẹ́ẹ̀dá padà sẹ́yìn ẹ̀ẹ́dínkù tẹ́ẹ̀dá padà sẹ́yìn lọ́nà tó ṣe pé ètè ọ̀hàn kedere òkè ètè ọ̀hàn kedere yẹn ni pé èyí tó gùn débi kó bo ètè ẹ̀mùkù. E ètò máa dídín irun múkùnú lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ìmáàmù Malik ṣùgbọ́n ètò ọ̀dọ́gba ni pé kìí ṣe lẹ́yìn nítorí tẹ́ ẹ bá mú èyí tó gùn débi pọ́ńbó ètè tẹ́ ẹ bá mú nìkan kú ẹ tí ì dín dáadáa because irun mú lè pọ̀ ságun òkè tí ó ṣe gèlè máa ọ̀wọ́ pé kọ̀ọ̀kan bo ètè lásán. kò dájú pọ́tọ́ kàṣí dáná bì ní torí ẹ ọ̀kan náà sàhábà nu tó gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ wò bó ti ṣe lò ó máa ń dínkù gan tí ó fi dàbí ẹni wípé o ti mú kú balẹ̀ sí ni pé tí irun ó fi tá fa aláfàtàn torí wọn ká dínkù ni eléyìí jẹ́ ti irun mú tọ́ lọ́dọ̀ malikiya àwọn ti pé la lérò pé ká mú kó tán irú torí ká àdéhìsì àdéhìsì náà ló sọ ó ní ahfu shawarib ahfu shawarib ẹ̀ẹ́dín irun ọmọ yín kù débi pé yóò fẹ́ tán Ibn Umar tẹ̀lé àdéhìsì sọ àdéhìsì kan sọ pé qussu shawarib ẹ̀ẹ́dín kù ajẹ́ pé àdéhìsì méjèèjì ò takora wọn ẹ̀ẹ́dín kù débi pé yóò tán eléyìí lè tọ́ dọ́gba àdùkẹ́ sọ ètí Málíkù sọ. So nínú hadithi yẹn hadithi ibn umar anabi sallallahu alaihi wasallam khaliful mushrikin ẹ yapa sáwọn ọ̀sẹ̀ bọ̀ torí pé àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn máa ń fárun gbọ́n wọn ni wọ́n fárun gbọ́n wọn yóò máa dán wọ́n wá fi irun mú lẹ́gẹ̀lẹ̀ mà gbígbà lẹ̀ so bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ bọ̀ máa ń ṣe anabi sallallahu alaihi wasallam ni kẹ́ ẹ yapa sí wọn ẹ̀yin ò sì nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpèjúwe eléyìí fún ẹ̀yin láyè ìsìn síbẹ̀ ń rí ìran káfíìrì tó ẹ kí wọ́n fa irun àgbọn wọn tí wọ́n máa dán irun mọ́ sì ṣe gèlèmà bí irun orí wèrè nígbà míì àwọn sọ pé irun mú yẹn ẹ máa ń táwọn ń lò fún ni pé èfófó orí ọtí nígbà táwọn bá mutí irun mú làwọn máa fi kó a'udhu billah ẹtú wọn kàn mẹ ó tún bàjẹ́ àwọn mutí tọ eléyìí jẹba Islam ó tún wá sí wọn náà wò bí wọn náà ṣe dáa tó bá dínrún mú rẹ èèyàn dáa èèyàn dáa dáadáa ni yàtọ̀ sí kí irun mú ṣe gèlè mà kọ́dọ̀ èèyàn ní gbádùn dáadáa torí pé irun mú ìtẹ́rí tó bá ti ń pọ̀ yóò ma wù lọ síbi pé yóò ma yọ lẹ́nu nínú mú rẹ èèyàn ní gbádùn so Islam ó sì ń fẹ́ kíkọ́ wà lálàáfíà bákan náà ẹlẹ́kẹ̀jì qassul adfar ká máa rí ìkànnà wa ìkànnà kò bá jẹ tọwọ́ kò bá jẹ tẹsẹ̀ kárí ọ̀n nínú nǹkan bu ẹwà yàn òun jẹ́ tọkùnrin àtobìnrin ọkùnrin àtobìnrin kún àárẹ̀ ìkànnà kò sí nínú làákàyè ká máa dé ìkànnà wájọ kó mọ wágùn lọ sọmbọlọ sọmbọlọ bíi tẹni tí làákàyè rẹ̀ ò ṣiṣẹ́ kéèyàn dé ìkànnà jọ lọ́nà tó ṣe pé yọmọ gbọwọ lórí ibi tí àwọn èèyàn ti rí ọwọ rẹ̀ pé ìkànnà nìyẹn. èékánná tí a jẹ́ ní máa gbé ká tẹ̀bẹ́yìn náà mà pípé èékánná tó bá gùn kò sí tàbí ṣùgbọ́n ìdọ̀tí ó fara pamọ́ síbẹ̀ àwọn kòkòrò tí ò ṣe fojú rí wọ́n máa sá pamọ́ síbẹ̀ láwọn ètò lè kó nira bá làáfíà èèyàn tàbí olóṣèlú á ṣe báyẹn ìwọ́n tó ẹ̀kọ́ wà lálàáfíà tí ó jẹ́ pọ̀ ara rẹ náà ló fi máa gbé ẹni tí ó sì ọ́ léṣe sínú torí ẹ̀ kákíyèsára á rí ìkànnà wa. kò sì tó pé mo ti rí ìkànnà ọmọ ọ̀ka mẹ́rin mo wá fi ọmọdérin mo fi sílẹ̀ ibẹ̀ nìkan ni mo fi kánná sí kọ̀tọ́ kọ̀tọ́ rárá gbogbo ẹ̀ lọ́màgé kò yí ọkùnrin kò sì yí obìnrin kó máa dé ìkànnà sí. ètò sì dá onáníkà rí i pé náà là ń gé ìkànnà wa ọ̀sẹ̀ kọ̀ọ̀kan síra wọn kó a máa gé ìkànnà wa yàrá gẹ́gẹ́ bí ìkànnà bá pẹ́ lọ kó má jẹ́ ọ̀sẹ̀ kan lọ kẹ́ fi dín kù eléyìí jẹ́ ti ìkànnà ẹlẹ́kẹta ọ̀nà ni natful janahayin ká máa fa irun abíyá wa ká máa já irun abíyá wa kéèyàn máa tú irun abíyá rẹ̀ kéèyàn máa máa ṣe tú ìyẹ́ lára díẹ̀ o bẹ́ẹ̀ ládì fi mu wa ká tú irun abíyá wa ọ̀dájú kó lójú ẹni tó lè gbára dúró pátá máa ń irun abíyá wa ṣùgbọ́n àwọn ẹ̀yà míì wà tó jẹ́ pé àwọn tiwọn irun abíyá wọn ó máa ń fẹ́lẹ́ gan-an tòjọ́ máa ń tú kò ní ní wọn lára ṣé táàbà tí wàá lè tú àfi ká fi sílẹ̀ nu àbí báwo rárá o wọ́n sọ pé ká tú kò túmọ̀ sí wípé tá a bá ó burú o kásá má rí irun bẹ́ẹ̀ ká má rí irun bẹ́ẹ̀ bákan náà a lè fi àtíkè tí wọ́n máa fi fárun a lè kú sí i lọ́nà tó yẹ pé yóò múrun yẹn gbọ̀dálẹ̀ gbọ̀dálẹ̀ ó ti tó kí irun ọ̀sá ti ṣe kínni kọ́sá ti kú ọ̀mẹ́ àmọ́ bíi ti ká wá dáná sí kọ́ ọ pé kí irun ọ̀sá ti kú ọ̀mẹ́ kọ́ wá sáná sábẹ́là kó gbé sábíyá àti èsì yẹn fẹ́ sunra rẹ̀ ń tútù tó eléyìí ń ká kíyèsí. abíyá tí ẹ bá ń fárun rẹ̀ ọ̀nbẹ́nu tí máa bu ẹwà kún yàn àwọn èèyàn ní rí ọsá torí kó oorun kó oorun oorun àbáàdì kò ní máa jáde lára rẹ̀ nígbà tí irun abíyá bá ṣe gèlè mà àwọn oorun kó oorun kan máa jáde lọ́nà tó ṣe pé bọ́ wẹ̀ nígbà àní fi oorun kù lábíyá rẹ̀ kọ́ ọmọ ti làágùn ni òórùn yìí yóò ṣe kùtìmù ni táwọn èèyàn máa tàdí mẹ́rin kú lọ́dọ̀ rẹ̀ wọn náà lè ya bí a àwọn ẹ̀wù tó ń wọ́wọ́ pàtàkì jùlọ àwọn àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọmọ yìí pé agbọn abíyá yẹn ó máa mọ́ yàtọ̀ nínú aṣọ tí gbogbo òní bojú rí látàrí torí pé ooru máa mú ọlọ́run dá ibi tá à ń pè lábíyá lọ́nà tó yẹ pé yọ́ọ́ máa pàdé pẹ̀lú ibi tá a pa parí sí so pípàdé tí wọ́n á jọ ń pàdé yóò ti kóru ọmọ amúbẹ̀ gbogbo ìgbà torú bá sì ti mú bìkan ní gbogbo ìgbà tátẹ́gùn ọmọ wọ bẹ̀ dáadáa ààyè kóòrùn ọmọ àrùn bẹ̀ ìdínú tó fi jẹ́ pé ká fa irun abíyá wa ọ̀nbẹ́nu tíṣẹ̀rí àmúwa kálíbà rẹwà akramakallah lásìkò tí àwọn èèyàn kan tó ṣe pé ò lè ò lè sápamọ́ fún wọn ò lè fara pamọ́ sí wọn tẹ bá mara yín nígbà àkọ́kọ́ ìyàwó rẹ tó wọlé ẹ mara yín gbà àkọ́kọ́ tó wá wọlé ọ wá bẹ̀wò gbèsè wá gbá pásókè tó ná pàpà báyìí wọ́n kàn rí tí gbogbo àwọn gbóòórùn tí wọ́n sùsù ọlábíyá ni gbogbo ẹsẹ̀ gelema á ìyàwó wọn fẹ́ sá pété ẹni tó ń sì fẹ́ yìí sórí rẹ̀ pé àbí òpè akékọ̀tẹ̀ torí pé irun abíyá yìí tó bá ti pọ̀ jù yìí máa túmọ̀ sí pé sí ọpọlọ eléyìí ńkọ́ ṣé sì ń ṣiṣẹ́ bó ṣe yẹ irun abíyá tó bá pọ̀ lábíyá tó bá fọwọ́ sí tó máa ń ṣe báyìí ò ní ṣe pẹ́ tó fi rí tí gbogbo ẹ̀ ń ṣe bí ọ̀rá bí ọ̀rá bí ọ̀rá èérí nìyẹn ìdọ̀tí nìyẹn tó o bá wẹ̀ tán ní ìṣètò ṣe bẹ́ẹ̀ ó tún ní tí ó tún máa ṣe bí ọ̀rá bí ọ̀rá bí ọ̀rá ààyè tí dọ̀tí máa péjọ sí ni. ìwọ́gàn ò lè gbádùn tó máa fi ran abíyá rẹ lẹ̀ o lè lálàáfíà àmọ́ tó bá fa wàá rí tátẹ́gùn tó dáa tí ń fẹ́ sí ọ ní abíyá. bẹ́ẹ̀ náà nìyàwó tá a táwọn òpin masha allah la quwwata illa billah èèyàn lọ dàbí egbin báyìí wọn kàn gbá bíi ààrẹ ó kàn bá a a'udhu billah níbo lẹ wọn sá lọ a etí mo rí yìí náà ni àdánwò bá banjọ àkọ́kọ́ torí ẹ̀kọ́ lọ kọ́ la o pé àwọn ọkùnrin wọn bá wíyàn yàtọ̀ sóbìn wàá tọkùnrin àtóbìn wàá fa ìrun abíyá rẹ wàá máa fa. lè jẹ ẹ tó ń bá fa ó máa ń dùn ọ ni ló ń ṣe ń fi ilẹ̀ kí ni ń dùn kí ń dùn ọfà lọ́nà tó jẹ́ pé kò ní òní bá lóun farun abíyá náà gbogbo abẹ́fẹ́lẹ́ ni ó fi dára síra rẹ ní abíyá bíi ti bá ń kọ́ eléyìí jẹba ni ká máa fa irun abẹ́ wa eléyìí náà ó pàtàkì nínú tí máa bu ẹwà kún yànnà a máa darun abẹ́jọ́ ó ní látijọ́ tí ọ̀hún ti bí òun sáyé tí wọ́n sì fi pé ọmọ ọdún márùndínlógójì báyìí òun ò fi abẹ́ òun ò gbé lọ sí abẹ́ òun rí pé òun fẹ́ farun abẹ́. gbogbo oorun ló ń sọ kí ló ń sọ ọ̀bùn tẹ̀mọ̀kọ́bùn ni ẹ irun àti ọdún mélòó oorun kọ́ mọ́ra ẹ ìdí tó fi jẹ́ pé àwọn èèyàn kan náà wà tó bá súnmẹ oorun oníjọ gbádùn oorun abẹ́ rẹ̀ oníjọ gbádùn torí pé tirẹ̀ ló ti wá nu súnà anabi sallallahu alayhi wa sallam pé ẹ má fi irun abẹ́lẹ̀ tayọ ogójì ọjọ́ tí wọ́n wá fi ilẹ̀ fógójì ọdún yìí kò gbọ́dọ̀ ogójì ọjọ́ yẹn níbi tó bá fa lónìí so kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ lẹ́yìn tòní tó tún fi tó fi tún fa pàtàkì kò sínú wípé fífi irun abẹ́lẹ̀ fi rẹwà sí si. ìsọ yẹn dó burẹ́ wà ní ìsọ yẹn dọ̀bùn tí yẹn ọmọ arùn ráì tó yẹn ọ̀fà ibẹ̀ làlàáfíà wà eléyìí kárí ọkùnrin ó sì kárí obìnrin ká máa fárun abẹ́ wa eléyìí bẹ́ẹ̀ nù sunanul fitra sára lè máa já ká máa tú àá o eléyìí ó lè léwu púpọ̀ o ìyàmùkẹ́ta bíyá náà ti sọ. So ó lè fa abẹ́ fa ó sì lè gbọ́n pọ́dà sí tí wọ́n bọ̀ gbọ́n irun yẹn dálẹ̀ lópin ìgbà tó bá sì ké pọ́dà yẹn ẹ̀hẹ́n kò sínú tó lè kó báyàn torí pé àwọn pọ́dà míì wà tí wọ́n máa fi ń fa irun yẹn tó yẹ kó tó bá kan ibi tó jágbọ́n anú lára tó o lè bí àrùn tí èsè tèèyàn ẹ̀hẹ́n kéèyàn sọ́ra sí abẹ́ kéèyàn fi fa ilé ìjẹ́bù sí jẹ́mbẹ̀rù. طب يا جماعة ولا بأس بحلاق غيرها وابرو وبرو فيك كفا إرمينا إرمينا تيسر أبي من شعر الجسد نينو أوانو بلارا ọ̀rọ̀ tá a fọ onítúrà ń sọ yìí wọ́n tọ́ka sí ntọ́hàn bẹ́ẹ̀ ni pé atọkùnrin àtobìnrin atọkùnrin àtobìnrin kò sí ń tó burú wọ́n fa irun tí máa ń bẹ lára wọn yòókù irun tí ń bẹ lára yòókù tí ọ̀jẹ̀ ta bẹ́ wọ́n lè fà ìyànníkẹ́ bí irun tí máa ń wù lẹ́sẹ̀ irun tí máa wù níta irun tí máa wù láyà irun tí máa wù níkùn kò sí tó burú kò bá àjọkùnrin kò bá àjọbìnrin tó bá wù wọn fa kó wọn fa eléyìí ò túmọ̀ sí pé èèyàn sẹ́ lọ eléyìí ò túmọ̀ sí pé èèyàn sẹ́ lọ àìkò sí fa kọsọ yẹn dọ̀bùn ìyẹn fọkùn ṣùgbọ́n tó bá kó obìnrin òun bá ní irun ló wù ní gbogbo ara rẹ̀ yòókù yàtọ̀ sábẹ́ irun wù lẹ́sẹ̀ rẹ̀ irun wù nítan rẹ̀ irun tó wá wù níkùn rẹ̀ irun tó wù láyà rẹ̀ a wọ́n ní òun kó wọn fa ọ̀ràn yẹn ni o nítorí wípé kò ní jóbìnrin kò ní jóbìnrin nígbà tí irun bá wù ní gbogbo ara tiẹ̀ nínú àdánwò tó lọ máa gbé báwọn obìnrin mí nìyẹn ìran wà áwù ní gbogbo ara rẹ̀ bí ọkùnrin tọ nígbà tí wọn náà bá níyàwó tí irun ṣe gèlè mà níkùn rẹ̀ tí irun tún bẹ láyà rẹ̀ tí irun tún kún tán tó kún ẹsẹ̀ tó ní fẹ́ túlẹ̀ pé abọ́kùnrin mọ fẹ́ ni so ọmọ pé ṣé ọkùnrin ni wọ́n ní àbómi subhanallah torí àwọn ẹni tó bá yẹ kó obìnrin ni kó wọn mú kó gan ni yóò mú kó ntú láti torí pé kò ní ju obìnrin tọ ọkùnrin tiẹ̀ tó náà bá mú kó kò burú tó ti pé irun máa wù lára ọkùnrin àmọ́ tọkùnrin ọba mú kó lọ da àjùjẹ máa torí kọkùnrin ó lè jọkùnrin bá ti sùpọ̀ fẹ́ síra rẹ lóbìnrin kọkùnrin ọmọ mu tiẹ̀ kú ńlọ dájú kọkùnrin ó lè bá àjọkùnrin. wàyí o yàtọ̀ sírun gbọ́n o gbàdá tí gbogbo orun yòókù ẹ lè mú kó o yàtọ̀ sírun agbọ́n o bá mú yín kó ọ̀daràn nìyẹn o <laughs> bẹ́ẹ̀ náà nínú irun orí irun orí wa bá àjọkùnrin bá àjọbìnrin ká máa wá gé irun orí ká máa fa àfààní àti rán àgbọ̀n àti rán orí fífa ìkíní kejì wọn bídàá àdáadáa lẹ́nu ẹ̀rí nǹkan mẹ́wọ́n ẹ̀rìgẹ́ntì ń sàdáadáa lẹ̀ wọ́n pọ̀ jantirẹrẹ láyé òde òní irun ò tí ì wù lágbọ̀n gan-an lẹ́yìn fífa àtàkọ́kọ́ kò tún gbàbẹ́ gbàbẹ́ wọ́n sá máa fa ni wọ́n máa ha ni wọ́n máa ha ni pé kọ́sá máa dán bíi kòǹgìrì ṣíṣe báyẹn ọ̀tàkù lànà anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣẹlọ. bákan náà irun orí wa àbá àjọkùnrin àbá àjọbìnrin ká máa wá fárí pé kíni pé kíni èyí ti kọ́ lọ sí hajj èyí ti kọ́ lọ sí umra kí lẹ́yìn fárí sí àfẹn tó rà pórí máa dùn tí irun bá ti wù lórí rẹ̀ tí ò ní gbádùn orí rẹ̀ mọ́ tó bá jẹ́ torí eléyìí kò burú mọláì jẹ́ bẹ́ẹ̀ ní ọmọ afárí gbogbo gbà orí wọn máa dán gbogbo gbà ni wọ́n tún máa forí ra lórí kí anabi sallallahu alaihi wasallam ó nírun lórí ó sì ń tọ́jú rẹ̀ ó mójútó tọ́ afaani wal khitaanu lirrijaali sunna ẹlẹ́karùn-ún nù nínú sunan alfitra ṣé bó ti pè ní mélòó márùn ló pè wọ́n ti sọ fún wa nípa dídín irun mú kù wọ́n sì sọ fún wa nípa mímọ rí ìkànnà ẹlẹ́kẹta mímọ fa irun abíyá ẹlẹ́kẹrin fífa. irun abẹ ẹlẹ́ẹ̀karùn-ún dídábẹ́ dídábẹ́ jama fọkùnrin sunna nínú àwọn tíra mi mu akẹ́dẹ́ sunna tó ní agbára ni kọkùnrin kó dábẹ́ eléyìí tó túmọ̀ sí pé tí o bá dábẹ́ nítòsí kò pé kọ́ mọ́ sí lọ́hùn. ṣùgbọ́n ọ̀dà tó eléyìí ọjọ́ ọ̀rọ̀ tí màlìkíyà sọ lọ́dọ̀ ìmáàmù Ahmed ń sọ pé ọ̀ràn àyàn ni kọkùnrin ọ̀dà bẹ́ẹ̀ ìmáàmù Shafi'i ni ọ̀ràn àyàn ni fọkùnrin àtobìnrin kún ọ̀dà bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ni fọkùnrin ọ̀ràn àyàn nǹkan dábẹ́ ó sì ń bẹ nínú tí máa jẹ́ ká dá mùsùlùmí mọ̀ yàtọ̀ sí ẹni tí ò jẹ́ mùsùlùmí kí ni wọ́n ń pè ní dídábẹ́ tọkùnrin òun náà ní zawalul ghurlah yege àdọ̀dọ̀ kúrò lára ti gé àdọ̀dọ̀ yẹn o ti lọ́nà tí orí abẹ́ rẹ̀ ó fi hàn síta láì jẹ́ pé wọ́n ń pọ́ awọ̀ kan sẹ́yìn eléyìí ni wọ́n ń pè ní dídábẹ́ tọkùnrin ẹ̀yin sì ti mà wípé àlékún ẹwà ló máa ń fà fún yà nítorí pé ẹni tí adọ̀dọ̀ tiẹ̀ bá ń bẹ́ńbẹ́ yẹn yóò máa kó dọ̀tí yóò máa kó dọ̀tí kò sí bí ó ṣe tọ̀ sí tọ̀ ọ̀tàn bẹ́ẹ̀. nítorí bá jáde tán yóò sì gọ sínú àdọ̀dọ̀ torí ẹ̀ ni àwọn Yorùbá ṣe ní atọ́nidọ́ni ìtọ̀ àdọ̀dọ̀ ìtọ̀ ìtọ̀ òní tánbẹ́hùn lọ́mọ arún ní ráì so Islam kọ́ aláfínjú torí rẹ̀ ẹ̀ dábẹ́ o ọkùnrin yóò dábẹ́ eléyìí jẹ́ tọkùnrin. tó àmọ́ àwọn obìnrin tí wọ́n wọn kì í pè ní khitan wọ́n yẹ pè ní kíkọlà níṣẹ́ ni wọ́n máa ń pè ní khisab àdínkù ríré kúò ríré ó gbé òkè abẹ́ obìnrin tó dàbí ogbe orí adìẹ rírẹ bíntín bẹ ní tàwọn obìnrin ìdájọ́ rẹ̀ mẹkìrúmẹ ìyẹn ni pé kẹrọmẹ àpọ́nlé ni o nínú tafsiri rẹ̀ nínú dájọ́ mustahab anífẹ̀ẹ́ ti ṣiṣẹ́ nù sẹ́ríyà ṣùgbọ́n kò lágbára tó sunna tẹ̀lé ìjẹta àwọn obìnrin tọ wọn ni wọn rọra rí bíntín nínú ogbe orí abẹ́ wọn eléyìí túmọ̀ sí pé kò bí kẹ́jì ọ̀jáde gan kò bí pé kẹ́jì ọ̀jáde gan lópin ìgbà tí wọ́n bá máa rí kàn rí bíntín kò mẹ́rin torí pé ní ó jẹ́ kí obìnrin kí ìfẹ́ à ń lọ́mọkọ lọ́dọ̀ rẹ̀ kó ní balance. tí o bá síbẹ̀ ó súnmọ́ kíyàwó sọ́kọ kọ́kọ́ ó tún rí lẹ́sà torí pé albedr ó gbé orí abẹ́ yẹn tó bá gùn ó máa mú kí obìnrin kọ́sà máa wá ọkùnrin gbogbo gbà àsìkò tí ìwọ tó wá níyàwó tí ìyàwó tó fẹ́ fi bá mi lò bá mi lò bá mi lò hàn lè mà torí pé gbogbo nǹkan láyé kò sí bó ṣe lè kúndùn rẹ̀ tó tó bá ti ń pọ̀ lápọ̀jù yóò dàrí sá. tó kéèyàn á má di ẹni àbùkù kó má di ẹni ẹ̀tẹ́ ìsìláàmù fẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì lọ́nà tí ò ní jẹ́ pé wọ́n á rí kinní yẹn wọ́n gé lágétá tégbòtégbò torí tí wọ́n bá gé láti ìsàlẹ̀ rẹ̀ lágétá wọ́n ti pa obìnrin ayé o eléyìí tó túmọ̀ sí pé tọkọ rẹ̀ ń bá ń bá alájọṣepọ̀ obìnrin ń kò ní máa dùn àjọṣepọ̀ táwọn jọ ń ṣe yóò kàn dà gẹ́gẹ́ bí ara bọ̀rọ̀ gidi tó yẹ pé kò tiẹ̀ sẹ́mi lára rẹ̀ ni eléyìí ó tún mú kọ́kọ́ ó tún kórìíra rẹ̀ pẹ̀lú èèyàn ló ń fẹ́ yìí o àdáwò tẹ́mátì fi sílẹ̀ kọ́kàn máa gùn lọ sọ̀ọ́ láì jẹ́ pé wọ́n á dínkù fìtínà ètò ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fi máa ya ọkọ̀ kan òkun kọ́ńbọ́ọ̀dù sèdínù tó fi jẹ́ pé sẹ̀rí àtọ̀ pé kí wọ́n á dínkù bíntín kó fi jẹ́ pé báláǹsì yọ wà ẹni tó bá máa ṣe ìní ọba àwọn dínkù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ lè mọ̀ ọ́ eléyìí ni dídábẹ́ tóbìnrin tíṣẹ̀rí àmúwa kò sáṣejù bẹ́ẹ̀ sàmì táwọn òyìnbó àtàwọn rùdí wọn táwọn ń takò àwọn wọ̀nyẹn eléyìí tí èsì ti Islam ni wọ́n ń takò ẹ̀wọ̀n àmọ̀ kí téèyàn bá ti kórìíra nǹkan kan tó kórìíra ẹ̀sìn kan gbogbo nǹkan máa ń ṣe ń bẹ̀ náà yọ̀ọ́ kàkì bá bẹ́ẹ̀ tí wọ́n ń takò náà ni torí pọ́ tẹ́sí Islam kí lóyún tó fẹ́ kọ́ sọ́ńpa Islam ìdábẹ́ kan wà tó máa ń ṣe fáwọn obìnrin tó yẹ kéèké sáà mùsùlùmí ló máa ń ṣe wọ́n ti ṣe kí islam gan tó dé wọ́n ń pè ní khitanun firauni ìdábẹ́ tàwọn farao àwọn firauna firauna níbo làwọn firauna ń gbé àwọn mẹsù tó ibẹ̀ náà ti máa ń ṣerú ìdábẹ́ yìí wọ́n sì ti máa ṣe kí islam tó dé islam ò sì fọwọ́ sí èyí tí islam sọ la sọ fún yẹn ìdábẹ́ yẹn ni pé wọ́n mú abẹ́ obìnrin yẹn wọ́n fa gbogbo ẹ̀ dànù gbogbo awọ tó wà lọ́tún tó wà lọ́sì àti tòkè àti tá gbogbo wọn kàn fa dànù ni wọ́n wá ku yóò kú roboto ihò roboto ẹ̀yìn bí ìgbà tí wọ́n kún yẹn ni ìgbà tí wọ́n bá gé gbogbo awọ wọn gé ráǹdì dànù abẹ́ wọn kú roboto yóò ara bí ìgbà tí wọ́n ṣe léṣe wọ́n mọ abùkátà pé kábẹ́ yẹn kọ́ san kégbò yẹn ọ̀sán ṣé lẹ́yìn tí wọ́n fa àwọn awọ yẹn dànù tégbò abẹ́ tí wọ́n fáwọ rẹ̀ dànù bá san ṣé yóò mú kí abẹ́ ọgbẹ yóò mú kọ́ gbẹ lọ́nà tó fi jẹ́ kó lè yà ó lè padé ni àbí yóò mú kọ́ gbẹ lágbẹ kanko àgbẹ kanko ni. tòtò bá gbé lágbè kanko yóò di wípé nígbà tíru obìnrin bá yẹn àkọ́kọ́ náà kò tiẹ̀ ní sẹ́mi lára ma nípa pé à ń bára ẹ nílò ẹ bó lórí bó ni ẹ sọsá ti ṣe ti kó ayé tíru obìnrin yẹn bá lóyún subhanallah kò ní rọrùn fún láti dọ́ọ̀mà bí torí pé ti gbẹ kanko. bọ́lọ̀ sì ṣe dábìí obìnrin ni pé flexibility wà ń bẹ̀ gbogbo àwọn awọ tó wà lọ́tún àti lọ́sì flexibility ni lọ́nà tó fi jẹ́ pé tó bá ń bùkátà kábẹ́yìn ọ̀ràn bóyá fẹ́ bímọ ìrọ̀rùn ní ọ̀ràn àmọ́ tí ò bá sáwọ̀ yẹn ń bẹ̀ tí wọ́n fa nífàkúfà yìí báyìí tọ́wọ́ gbẹ mégbò lára yọ gbẹ kanko lọ́nà tó yẹ pé abẹ́yìn ò ní wà nípò kó lè ràn má tírú wọn bá fẹ́ bí ma generally iṣẹ́ abẹ wọn máa ṣe fún gbogbo gbà irú rẹ̀ pọ̀ ní Misr ó tún pọ̀ ní Sudan ìdí inú tó jẹ́ pé tọkàn máa ṣe ojú kòkòrò kó ọfẹ lọ fẹ́ àwa lókèrè ọfẹ lọ tọ ọfẹ kanko ẹnì kan sì ní sọ fún ọkọ kanko ó dìgbò ọba fẹ́ tán tiẹ̀ bọ ọnu. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin eléyìí ni dídá abẹ́ tàwọn obìnrin bó tilẹ̀ jẹ́ kó àdìsí tó mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ṣe máa ṣe nù Ummu Atiyya nínú àdìsí kan kú máa tiẹ̀ náà wọ́n lánàá Nabi sallallahu alaihi àárọ̀ tó ń ni bí ń tí ọ gbọ́dọ̀ rí torí ní ojú kó níyì lọ́dọ̀ ọkọ bíntín báyìí ni kò mú ọgbọ́dọ̀ rẹ̀ o àdìsí náà ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó ṣùgbọ́n asámọ̀ pé bí wọ́n ṣe ń ṣe kínú wọ́n ṣe ń dábẹ́ nù. wọ́n á ní lónìí ìjọba bímọbìnrin wàhálà bá yín bò lẹ́sẹ̀ dábẹ́ fún gbogbo ọsibítù wọ́n sá ti kọ́ ní United Nations ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ sọkúsọ náà la sọ pé àwọn àrù àwọn àrù dí èyìnbó pé United Nations wọ́n ti council wọ́n máa dábẹ́ fóbìn irú abẹ́wò United Nations ní council sọlọ lè pé nǹkan tọ́ kí United Nations kan kékeré tọ́ kọ́ mọ̀ sí àbùkù kan United Nations táwọn àmì bẹ́ẹ̀ yìí náà ni sọlẹ́ ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin gbogbo ọ̀sùtù wa aràn rí gbogbo olúlé ayé lónìí gbogbo olúlé ayé tó wá bí ma ní tó gbé lọ́pọ̀ ẹ̀fẹ́ dábẹ́ kò sẹ́jọ́ dọ̀ lóhùn. mo rò wa máwùlẹ̀ dára rẹ láàmú kọ́ lọ sí ibikíbi tó bá àlàyé ibikíbi kò sí ìlú kan tó ń yọ wọn ò ní bọ́ dábẹ́ fóbìnrin tọ́ ọlọ́run ràn yín lọ bẹ́ẹ̀ bá máa da bẹ́ẹ̀ bá sì máa da ẹ mọ́fà bẹ́ẹ̀ gé ọmọ ń di o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́ eléyìí jẹ́ ntọ́ jẹ́ má dídá bẹ́ẹ̀ àwọn obìnrin ẹ mọ̀ pé òyìnbó generally ó wù àwọn kí bàjẹ́ ọ̀pọ̀ láyé inú tó sì wù wọ́n jù bí káwọn obìnrin ọ̀ yà pọ́ǹtọ́ kò sí kí ni wọ́n fobìnrin ṣe ganan rí ẹ máa fi wọn polówó ọjà ni kọ́dọ̀ obìnrin tán gbà síbi iṣẹ́ wọ́n fi wọn polówó ọjà ni wọ́n máa sọ fún àwọn obìnrin tán gbà síbi iṣẹ́ wípé àkànṣà dédé gbà yín síbi ká lè máa gbà wá lówó àgbà yín síbi ká jẹ́ amóríyá amúṣẹ́yá àpè kọ́sítọ́mà wá níta àgbà yín sínú torí délé ká máa rẹ́rìn sí wọn ká máa múra dáadáa kẹ́ ẹ dé gbogbo ẹ̀kọ́ yọ síta bambambamba subhanallah eléyìí ẹsẹ ọ̀rọ̀ kékeré ni wọ́n máa sọ fún ọ bẹ́ẹ̀ ni frankly tó máa fẹ́ gbà wọ́n ṣiṣẹ́ àwọn kan wà tí ó wàá yẹ̀ wọ́n wò ẹ àwọn di ńláńlá la fẹ́ gbà àwọn di kéékèèké la fẹ́ gbà a'udhu billahi tó wọn yarí mọ́kọ rẹ lọ pé sá ṣiṣẹ́ náà ni òpònú dìdìn ó sì ti yí ọkọ ní tiẹ̀ ló ń ṣe ní kíni ìǹfẹ́ ọ pé kí wọ́n máa bá fi ọ ọjà torí ẹ̀ ló ti jẹ́ pé báwo ló ṣe wá lè wọ jìlbáàbù ríṣẹ́ o mo rò pé ẹ láti rí tọ́wọ́ àmẹ́ àwọn fẹ́ lò wọ́n ni wọ́n fẹ́ lò wọ́n ni bí kò máa wọ pátá wá fi ṣẹ́ ẹni tó bá wò lónìí yóò tún wá lọ́la pé obìnrin ah, kan ti ẹ̀ ń bẹ́ oh, ọ́ ọ̀gá ni o ó mú mi lójú kọ́ra màá tún lọ bẹ̀ lọ́la èrú rẹ̀ làwọn ń wá tí ò yé wọ bàbá náà tó kàn dàgbà tó dórí kọ́mọ rẹ ti ń wọ aṣọ gbàgẹ̀rẹ̀ sọfẹ́ bowó nu jẹ́ ni ẹ̀gbọ́n nǹkan mẹ́rin ìyẹn ni pé àwa bí ọkọ lè pawó wálé ni ó sì lè rówó pa kì í sì mà kí náà kọ́ńtùkù tẹ́lẹ̀ náà irọ́ lásán àǹdà òtún olódo tó fẹ́lì fẹ́lì fẹ́lì so kì í ṣe lẹ́yìn lọ́jà lára rẹ ara rẹ ara rẹ ló fi pawó wálé. torí délé ẹja kéè sára o ẹja kéè sára pàápàá ni yorùbá lẹ́mù wọ́n fẹ́ràn à ń ṣiṣẹ́ à ń wowó yìí wọ́n fẹ́ràn rẹ̀ dọ́ba wọ́n lè ṣépè fọmọ tí ọba tí ọba tí ọba gba tí wọ́n ń wí kọ́ máa síra alẹ̀ kó lè bá a rí sẹ́ ẹ̀yin ti mà pé àwọn ọmọ tí ń síra alẹ̀ gan tí ètò ń ṣe kẹfẹ́ rí mélòó nu wa lórí sẹ́nárì ọdájú pé nìkan ò sì ti ń wáṣẹ́ lórílẹ̀‐èdè wa mọ́ àbẹ̀kọ ni iṣẹ́ ti pọ̀ débi kí wọ́n tó fi ń bẹ̀yàn ni ìrọ̀ lásán ilé ìjẹ́bù jẹun ó wu òyìnbó kí gbogbo èèyàn dájá sẹ́yìn mọ̀ pé àwọn ti dájá wọ́n ti dájá pin nítorí ṣẹlẹ̀ ńlò òyìnbó nù wọ́n ti di ajá pin wọn ò níyì kọ́bọ̀ bíi ti wùlò kéré mọ́ kọ́ra àwọn ọ̀dọ́ mi èèyàn wọ́n ti dẹranko tó tàlẹ̀ so tí òyìnbó bá ti wá ń fan fèrè ẹ rí i pé áfíríkà ni ti ń dún àwọn ẹni tó gbọ́ kútúbà òyìnbó ti fi ṣiṣẹ́ wọ́n pọ̀ bàjẹ́ láfíríkà yìí kódà tí wọ́n gán tuntun táwọn ọ̀gá wọn lọ torí ẹni àbálájọ jújù làájú ìdínà tó fi jẹ́ pé ìranù ìrẹ́gbè asọ̀kasọ wíwọ̀ ìranù ìrẹ́gbè ẹnìkan kan ò lè ṣe iye méjì pé ẹ̀wọ̀n ẹjọ́ bá ń ṣe zina ni nítorí kékeré kí ni tẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́mọ bọ́ dákú sànù sí tọ́ a sì rí nínú àwọn ẹ̀yà nàìjíríà yìí náà àwọn ẹni tó máa ń serú dídá bẹ́ẹ̀ Fìràwọn nìyí tí wọ́n sì tún ṣe mùsùlùmí wọ́n máa ń serú dídá bẹ́ẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí ará àwọn mùsùlùmí náà ti ń ṣe bẹ́ẹ̀ o láwọn eré àmẹ́dógòrì nǹkankan yẹn gbogbo ẹ̀ kí ẹ ti pa àárín wọn lójú wa ó wà lákọọ́lẹ̀ ni o aláwọn òwe tó tú gbogbo àwọn àṣírí yẹn so wọ́n wá ń sọ. So, wípé ọwọ́ nàìjíríà yìí náà àwọn èèyàn tí kìí ṣe mùsùlùmí táwọn náà sì ń ti fìràwọ́ nìyẹn nínú wọn la ti ráwọn ẹ̀yà bendelite àwọn bendeli àwọn kan wà nínú wọn tó kí wọ́n máa ń dábẹ́ fáwọn ọmọ tiwọn náà nù. dájú pé àwọn kan wà nínú wọn tí ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn aṣẹ́wó pọ̀ nínú wọn bàjẹ́ tí wọ́n international level so tí ọba ẹ gbára wọn ń gbàdo kí ni wọn lọ ṣàṣẹwò international level sí ó túmọ̀ sí pé kìí ṣe gbogbo wọn náà ló máa ń dábẹ́ báwọn. so islam kọ́ lélẹ́ yẹn o kó máa fi yí àwọn ọ̀tẹ́sì islam tí wọ́n máa tako dídábẹ́ obìnrin kí ni a pè ní dídábẹ́ obìnrin òkè abẹ́ obìnrin níbi tó máa ń dà gẹ́gẹ́ bí ogbe orí adìẹ ibẹ̀ yẹn ni wọ́n kàn rọra rẹ̀ bíntín. tó mọ bó ṣe lè dá fọ́mọ rẹ̀ báyẹn bẹ́ńtẹ́ kínkínní kódà àwọn olùmọ̀sọ pé tó o bá máa ṣe dáadáa gẹ̀ ẹ̀jẹ̀ lè má jáde. ọwọ́ kọkàn rọra má bẹ fẹ́lẹ́ máa wà kínkínní nìsín bóun náà níbẹ̀ náà rí ọkàn rọra kínkínní báyìí kò mẹ́rin lọ́ba tán kò jù bá ń lọ. tọ́ eléyìí fi ọkọ. sọ́kọ̀ bá a dábẹ́. lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú mẹ́ ọkọ bá ìyàwó rẹ̀ dábẹ́ lópin ìgbà tó bá rí i pé wàhálà ti ń fún òun ti fẹ́ pọ̀ ju agbára òun lọ òun náà ra pé ká dábẹ́ ìyàwó rẹ ó fi wà controllable tó eléyìí pàtàkì ọkọ wa dábẹ́ ó fi dẹni tó níyàwó ṣé àwọn olè bá dábẹ́ kọ́dọ̀ ńlọ dáa jù tí ìyàwó bá lè bá a dá torí tí ọ̀rọ̀ ajẹ́bẹ̀ kọ́ lọ sídìí ilẹ̀ lọ́sípítù akramakumullah ẹ̀rọ kí tí wọ́n bàbá adábẹ́bẹ̀ tó ti dàgbà bá lọ́sípítù yọ kọ́kọ́ kọ́ bọ̀ wì tọba yí tọba yíwọ́ torí bá mi wọ́ lọ wá o ẹ torí pé tí ọmọdé bá dábẹ́ ọ̀sán àgbàlagbà à kò ní sàn bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀sẹ̀ kan sọ̀sẹ̀ kan ó ti gbàgbé kíní jẹ́ bẹ́ẹ̀ tí o bá sí pé àmọ́ tó lè já sí kíyàwó ọba ọ̀dà ló ti dáa jù àmọ́ kí ló lè já sí ọba ẹni lẹ́rù.

kọ́ ọ lọ síbítù anabi ibrahim alayhi salam lẹ́yìn ìgbà náà ti pé ọmọ ọgọ́rin ọdún ni wọ́n dábẹ́ eighty years tẹ̀tẹ̀ ọmọ ọdún mélòó wá ní wọ́n tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní ìsìtọ́ àmọ́ kó o ti dàgbà jù eighty years la nabi ibrahim alayhi salam dábẹ́ torí gbà náà lọ́lọ́run ṣe lófin ó ti pé eighty years lọ́lọ́run ṣe lófin. torí rẹ gbogbo ẹsìn tọ́lọ́run ọba tó fi ránṣẹ́ ẹyọ kan náà ni gbogbo àwọn anábì ló máa ń dábẹ́ àwọn ọmọlẹ́yìn wọn máa ń dábẹ́ ó yà wá lẹ́nu fáwọn míì tí wọ́n ń pera àwọn anábì kan tó yẹ pé gbogbo di wọn kọ afadọdọ afadọdọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwa sì dúpẹ́ fọlọ́n wa mùsùlùmí nísìnyí wọ́n ti rí i pé àrùn ayára aránmọ́re sàárè eight nísìnyí wọ́n rí i pé àwọn tó bá dábẹ́ nínú àwọn ọ̀daràn tí ń ṣe zì náà bá bí kékeré tún sábà tètè mọ àwọn yàtọ̀ sáwọn tí ò dábẹ́ wọ́n kàn declare state of emergency ni ní Zimbabwe nkankan pé kálukọ́ ọmọ dábẹ́ tí ò bá dábẹ́ àwọn àgbàlagbà bá ti kọ́ kóra wọn lọ síbítù sẹ́mi pé yéésì tó rọlọ́n tẹ́lẹ̀ náà káfíìrì dábẹ kò ní ládàá yéésì tó rọlọ́n torí pé àwọn fẹẹ tẹ̀síwájú pẹ̀lú zina àmọ́ kí èsì ọmọ bàá máa ṣe kíni kọmọ bàá máa máa wọn ní irú bó ti ṣe máa mú ẹni tí ò bá dábẹ ọ̀pọ̀ ju bó ti ṣe lè ẹni tó lọ kò ṣe lè ẹni tí ò ni ó fi máa kó gbogbo gbogbo dọ̀tí lè jẹba tọ́ kò sí wàhálà kẹ tètè dábẹ́ àbí kẹ má tètè dábẹ́ àwọn aṣíwájú wa ìyapa wà láàrin àwọn kan pé ìjọ keje ẹ ti dábẹ́ fọ́mọ àwọn kan sì pé rárá ẹ má ṣe bẹ́ẹ̀ tó ráwọn Yahudi ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn tọ́ ètò bá sá rọyìn lọ́rùn but the earlier the better gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Imaamu Ahmed ká tètè dábẹ́ yẹn lọ dájú torí ní ó jẹ kọ́ ọmọ mà kò ní mà lára yóò sì tètè sàn. tọ́ wa amara an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam an tu'fa al-lihya anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó wá pa wá láṣẹ o pé ká da irùngbọ̀n wa sí ká da irùngbọ̀n wa sí kò sínú irun tí wọ́n ní ká máa gé kò sí irun irun tí ní ká máa fá anabi pa wá láṣẹ ká da irùngbọ̀n wa sí. Si sáwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí wọ́n ka kéwú lásán àbí ẹni tí wọ́n gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí kọ́ dárun gbọ́n rẹ̀ sí. àgbẹ̀ torí pé wọ́n ṣe mu'allim ṣe sheikh ṣe ustad kí ló fẹ́ dárun gbọ́n sí sí. lẹ́yìn náà ò tí ì gbó tí wọ́n bá tiẹ̀ ti dàgbó sísàn ẹ̀fọ́ àwọn arúgbó ìnùrùngbọ́n yẹ irọ́ lásán. àní gbogbo yín jẹ́ jẹ́ mùsùlùmí anábìíní kẹ́ fi irùngbọ̀n Si ẹ dá sí tọ́ oníkẹ́ ẹ dá sí kọ́ pọ̀ ẹ sì gbọ́dọ̀ dínkù ẹ dá sí kọ́ pọ̀ ẹ sì gbọ́dọ̀ dínkù ìdínú lọ́yà kó gbóbi tó bá lọ láyé nínú tó máa fi dá mùsùlùmí mà náà nírun gbà ọ̀kan nínú tí wọ́n máa fi dá àwọn mùsùlùmí mà ní irùngbọ̀n ọ̀kan nínú tí wọ́n máa fi dá ẹni tí èsè mùsùlùmí mà ní kọ́ fá irùngbọ̀n bó tilẹ̀ jẹ́ pé a lè rí díẹ̀ nínú àwọn kèfèrí tó dárùngbọ̀n sí a lè rí púpọ̀ rẹpẹtẹ nínú àwọn mùsùlùmí tí ń ṣe ni tí ń fárùngbọ̀n torí ẹ̀ ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ láwọn orílẹ̀-èdè tó pọ̀ jù tó jẹ́ táwọn mùsùlùmí láyé irùngbọ̀n pé kọ́ ọmọ irùngbọ̀n òkúkọ ọmọ sọ ọlọ́pàá irùngbọ̀n òkúkọ ọmọ sọ air force irùngbọ̀n òkúkọ ọmọ sọ teacher irùngbọ̀n òkúkọ ọmọ sọ factory so nítorí pé kí ni èwo ló dì kan lọ ṣùgbọ́n lórílẹ̀‐èdè ibi tí wọn ò ti mọ Islam tí wọn ò sì fẹ́ mọ̀ àbí ibi tí wọ́n ti ń sagídí sófin rẹ̀ dandan ni kí sọ́jọ́ fárùngbọ̀n dandan ni kọ́lọ́pọ̀ fárùngbọ̀n nítorí pé irùngbọ̀n ò jó lè yìnbọn dáadáa àbí ẹ̀kọ́ ni àbí irùngbọ̀n ọmọ díwájú kò ní jó ríran nígbà tó bá fẹ́ tà mọ́ sọ́tà irọ́ lásán wọ́n sì fárùngbọ̀n títí títí tí wọ́n rọ́ tàwọn túlẹ̀ ẹ̀fẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ torí ẹ̀ Islam bófin tiẹ̀ ṣe wà nù gbogbo tí èsì ara rẹ̀ ẹ̀ rí pé èèpo ẹ̀pà làwọn Áfíríkà rí mú lọ́dún òyìnbó òyìnbó kọ́ ẹ̀pà lọ ó kọ́ ẹ̀pà lọ mọ́ wọn lọ́wọ́ wọ́n sọ fún yín pé tó bá kọ́sẹ́ báyìí irú aṣọ báyìí lẹ́ẹ̀ máa wọ̀ aṣọ ńlá wa mójútó nọ́ọ̀sì aṣọ pélébé ni bí àkísà tí wọ́n fi fọ́n ìnáwó fi dá sẹmí fún wa tẹ́kí bá jókòó báyìí oní o tún máa patẹ́mọ́ yóò tún máa kásọ kí lẹ̀ ń bò síbẹ̀ yìí náà lẹ̀ sí ilẹ̀ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ yóò ní à bẹ́ẹ̀ ṣe gbé sẹ́yìn kalẹ̀ nù ẹ̀wù profession ni ẹ̀ ẹ̀wù tá a gbọ́dọ̀ wọ̀ nù okay tẹ́ ẹ̀ bá ti sí di ilẹ̀ ẹ̀ lè gún yàn lábẹ́rẹ́ tẹ́ ẹ̀ bá ti sí di ilẹ̀ ẹ̀ lè fún aláàárẹ̀ lóògùn tí ó lò à alẹ́ èpo ẹ̀pà láfíríkà mu òyìnbó ti kọ́ ẹ̀pà lọ. bákan náà ẹ̀ tó bá ń ṣe lọ́ọ̀yà ẹ̀wù báyìí ló gbọ́dọ̀ wọ̀ láti sùkúù wọ́n ti ní káwọn ọmọ ọmọ wọ ẹ̀wù bí ọmọ primary láwọn yunifásitì kan mẹ́rin wọ́n lọ ọmọ tó ń lọ sí eh, faculty of law láti ìgbà tó ti wá sùkúù ni ó ti mọ ọkọ ẹ̀wù kan wọ̀ ṣòkòtò dúdú ẹ̀wù funfun wọ́n ìgbẹ́ kó ti máa practice bí wọ́n sì ṣe lọ́ọ̀yà láti sìn tọba tún á di lọ́ọ̀yà tán wọ́n tún á gbé kinní kan sórí yẹtuyẹtu bí àlùgárá rà pé bóyìnbó ṣe ṣe nìyẹn báwọn ọ̀gá wọn ti fi lé àwọn lọ́ọ̀nì yẹn àbẹ́ ẹ̀kọ́ ni gbogbo ẹjọ́ àbòsísì ni òyìnbó ti kọ́ ẹ̀pà lọ ó kó èpo ẹ̀pà ó kó lé wọn lọ́wọ́ irọ́ lásán bẹ́ẹ̀ náà ni iṣẹ́ mi wo ló tún wà náà ni náà sọ ẹ̀yin lọ́mọ ẹ̀yin lẹ́ẹ̀ma ẹ rí i pé gbogbo èpo ẹ̀pà làwọn amójútó ẹ̀pà ńkọ́ gbogbo ẹ̀ lóyìnbó ti kó lọ́mọ wọn lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé oníkálukú ńgbà tó òyìnbó dé wọ́n rí sọ́jú òyìnbó gbóni sọ́jú òyìnbó rí gbogbo wọn fárùn gbà ni wọ́n á sọ pé anybody anybody tí ó bá ṣe sọ́jà kò gbọ́dọ̀ nírùngbọ̀n anybody tí ó bá ṣe ọlọ́pàá kò gbọ́dọ̀ nírùngbọ̀n torí kò ní tí ó lè lé ó lè mú yọọ máa dẹ́rù pa ẹsẹ̀ rẹ̀ irùngbọ̀n yọọ máa dẹ́rù pẹsẹ̀ kò ní lè sáré abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tontori ẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ nírùngbà ẹ rí ọlọ́pàá àjọjúmọ́ ni wọ́n máa ha àgbọ̀n rẹ̀ láì jẹ́ pé irun ti wù bẹ́ẹ̀ ni sọ́jà ọlọ́run mo iye àpáti ń bẹ lágbọ̀n ẹlòmíì látàrí pàǹsá ń ha náà ni wọ́n má karùn-ún ma ní àgbọ̀n subhanallah torí de eléyìí báyìí gbogbo ẹ̀ epo ẹ̀ palẹ̀ òyìnbó ti kọ́ ẹ̀ palọ̀ torí ẹ̀ islam ti wá sọ pé ká ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ wọ́n fa irùngbọ̀n títí títí débi pé àwọn lè má mú gan òní irùngbọ̀n mọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ lè má mú tó yẹ kọ́jẹ́ nǹkan àwòkọ́ṣe òun gan fárùngbọ̀n títí títí gbogbo àgbọ̀n rẹ̀ àfi bí kòǹgìrì ẹ dákun ta ló tún wá kù ta ló kù tún òrí mu wọn àwọn ti mú àwọn aṣíwájú ń di ẹsìn ta ló tún kù kókó ẹnìkankan mọ́ wàlà hàwùlà wàlà kùwàtà ìlà bìlà ọ̀gá wa sì ni anabi sallallahu alaihi wasallam ó ní ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ àà ṣé àwọn náà máa bọ́ ìṣìṣe ni èyí ti kọ́ àwọn máa bọ́ ìṣìṣe ká máa tanra wa jẹ sẹ́wọ̀n kẹ́yìn ọmọ pé kélébé kélébé lórí ẹ̀ ìwọ tó ti lọ sixty ọ wá pé ah, bí ọmọ forty bàbá tó rí irọ́ ni ẹ́ńjìnì rẹ̀ ti gbó. wọ́n ní kó fi irùngbọ̀n lẹ̀ finish torí ẹ̀ bàbá tó wá rí i pé òun fárùngbọ̀n ọmọ dárùngbọ̀n sí tọ́dọ̀ràn pé a ta ni kó pè ń bàbá láàrin wa ẹ̀yin bàbá èmi lọ́mọ ọmọ tó ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé tànàbì èyí sọ ti yàn o kọ́mọ́ bàbá pé bàbá tí ó tẹ̀lé tọ́lọ́ tí ó ṣe kí ni tí ó tẹ̀lé tànàbì. bẹ́ẹ̀ náà ni àtàfà àtọ́mákíó afáǹfàrùngbọ̀n gbogbo àgbọn rẹ̀ ni ló ń dábì kòǹgìrì ọmọ kí ó sì dárùngbọ̀n sí pé a ta ni kó pè ní ṣéwù tani kó pè ní tọ́líbù pé à tọ́líbù lòun ṣé o lẹ́yìn <laughs> so nítorí di eléyìí báyìí àwọn ìyàwó afáwa yàrí wọn ni dúró náà ṣé ọbẹ̀ sọ pé ní ìsìn ọtí mọ kí o ju aláàjì lọ ni aláàjì wo ganan rí àfa rẹ ni ọ̀pá wo la fi tábìlì wa sọ pé kí o tọ́ ọmọ kí o ti ju tàfà lọ bẹ́ẹ̀ kọ́ àmọ́ anábì ni bàbá náà lọ́ka fún wa nígbà bàbá ò ti lóhùn ìgbà tí wò ní làákà yìí nígbà bàbá ò ti lóhùn ìwọ náà ò ní lónìí <laughs> ìyẹn ni pé làákà yìí ni pé nígbà tí bàbá bá ń lọ ń anábì ọmọ kí o náà ọmọ lọ ń ń ara burúkú ọmọ kí ń dí tó bá wọn kà á fún ọ tí wọn bá tẹ̀lé yóò pé bolo tiri yóò ti gbàgbé kó ló ń kọ so nítorí di eléyìí báyìí kéèyàn ṣọ́ra àdàrún gbọn wá sí a ti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a fa àtọmọkí rẹ tó fẹ́ sọdá bọdà sẹmẹ bọdà ń bẹ náà ni wọn fẹ́ sọdá bọdà so báwọn migration kankan tó wà lẹ́nu bọdà wọn rí ọmọ kí ó ọmọ kí ó òun wá gbádá ó sì nírùngbọ̀n ó nírùngbọ̀n ó tura wé láwàní rẹ̀ sára fìlà ó sì gbé báàgì àfa rẹ̀ lọ́wọ́ àgbọ̀n àfa ń sì ń dán bẹ́ẹ̀ ṣe àwọn ọmọ agrẹ́sẹ̀ wa sọ pé ẹdún ẹdún mẹ́ẹ̀ wọ́n ṣe dùn wọ́n á sọ fún ọmọ akíkú pé ẹ̀yin ọmọ bàbá yìí bàbá ẹ wá kọjá ti yín ẹ wá kọjá ti yín ó ní à èmi kọ́ ni bàbá <laughs> bàbá ni àfa mi ni bàbá ni wọ́n ni ah ẹ̀yin ní ká kọjá eléyìí eléyìí ẹsẹ àfa aláàfà mi nu <laughs> kódà báàgì wọn mo gbé lọ́yìí subhanallah so nítorí di eléyìí wẹ ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa ní tí islam bá mú ká mójútó ẹ hàn kí irú eléyìí ní ìsinyìí báyìí irú bàbá yẹn ní ìsìn ó lè lọ́mọ ọlọ́mọ nù tó wá gbàgbọ́n tiẹ̀ náà dábìí tèmi ìbára méjèèjì wọn jọ dá tó àbíkó sì ní káwa méjèèjì ọjọ́ máa lọ lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ ìjẹba ẹ gbọ́dọ̀ fọkàn rùn gbanyin o ìmáàmù Malik òun wá sọ pé wala bas bil akhdhi min tuliha idha talat kathira tí irun gbọ́n bá gùn gan kò burú ká dín gúngùn rẹ̀ kú o ta ló sọ̀rọ̀ yẹn Malik ìmáàmù Malik àfọwọ́n ní tíra ni wà qalahu ghayru wahidin min as-sahabati wat-tabi'in a sì rí àwọn èèyàn tó yẹ kékeré séèyàn kan nínú àwọn sàhábà àti tàbíìn táwọn náà sọ pé tírùngbọ̀n bá ti gùn lágùnjù á lè dínkù ilé ìjẹ̀bi tá a fẹ́ dúró ṣùgbọ́n ọ̀rọ̀ wọn àlàyé rẹ̀ lọ báyìí àwọn tó sọ pé tírùngbọ̀n tó bá gùn ẹ lè dínkù wọ́n rí ni nínú ṣèṣì abdullah ibn umar abdullah ibn umar ọ̀nà ló gba àdìsí ẹ̀fìrùn gbanyin sílẹ̀ gbanyin sí abdullah ibn umar yìí náà tó bá lọ sí hajj àbọ lọ sí umra wọ́n rí i pé ó máa ń dín irun àgbọn kù yọ gbarun àgbọn mú nítorí ti wá lé tó bá ti lé sí ìkúkù kan nínú irùngbọ̀n rẹ̀ tó gùn lọ sàlẹ̀ yọ̀rọ̀ ara rẹ̀bẹ̀tẹ̀ eléyìí jẹ́ ti Ibn Umar mansi wọ́n sì ní Umar radiyallahu anhu òun náà ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ọgbà bàbá rẹ nu bàbá Ibn Umar ọgbà mú èyí kan ọba dànù Umar ṣe àfi tó bá lọ sí hajj àbọ̀ lọ sí tó yọ fari yóò sì dirun gbọn rẹ̀ ètò bá ti lé sí kúkú kan. a rí nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn tí wọ́n mú ọ̀rọ̀ yẹn tí wọ́n lò wọ́n ní kọ̀tọ́ kádìrún gbọ́n wa kù àyàfi tó bá lé sí ìkúkù kan tó bá ti pọ̀ ju ìkúkù kan lọ tá a dì í mú ètò gùn ju ìkúkù kan lọ yẹn ńlá gè tá a bá lọ sí hajj àbí umrah àwọn kan sì sọ yìí pé kò burú àbá àmọ́ lọ sí hajj àbá àmọ́ lọ sí umra a lè dínkù bẹ́ẹ̀ ètò bá ti lé sí kúkú kan nígbà tí àwọn kan sọ pé rárára o kò tọ́ ká mú nǹkan kan kúrò nínú ọ̀rùngbọ̀n wa bóyá lọ sí hajj àbá lọ sí umra àbá lọ sí hajj àbá lọ sí umra kò tọ́ rárá pé ká mú nǹkan kan kúrò nínú ọ̀rùngbọ̀n wa. eléyìí jẹ́ ọ̀rọ̀ tá a fara mọ́ nínú àwọn ẹni tí wọ́n gbógbó ọ̀rọ̀ yìí hàn òun náà ni alimami nawawi rahimahullahu ta'ala torí kò ń gangan ló ṣe déédéé àdìsí anabi sallallahu alaihi pé ẹ dárùn gbà yín sí ẹ fìrùn gbà yín lẹ̀. nígbà tí Ata ọ̀kan nínú àwọn olùmọ̀ àwọn táwọn sọ yìí pé tó bá ti fẹ́ gùn lágùn jù ẹ dínkù ọ̀kan nínú àwọn olùmọ̀tì ẹ̀ sọ pé ọ̀rọ̀ apá ló wù àwọn nítorí pé tí mo bá lọ gùn lágùn jù tó bá tún lọ ṣe yẹlẹyẹlẹ kan èèyàn kan sọra rẹ̀ di nǹkan yẹyẹ níwájú àwọn kèfèrí tó gbogbo ọ̀rọ̀ bó ṣe dáa tó kò wúlò rárá nítorí pé ọ̀tàkùn súnà nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam àti lófin kanú ṣẹríà tó ní dáná bíbá sọ̀rọ̀ kan tí mba bá wọn fi làákàyè rẹ̀ tí fi ń takò ọrọ kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ ká tiẹ̀ láàrí àgbọ̀dọ̀ bójú wò lè fẹsẹ̀ dẹ̀ kìí sọ̀rọ̀ tó tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká parí tẹ́lẹ̀ bá wa káfíìnù gbọ́n wa sílẹ̀ ni o ìwà nísìnyí ó ní àgbà tó Ibn irùngbọ̀n rẹ kò tí ì tó kókó ọmọ kankan kẹ́ kún wa ìkúùkù ìkúùkù pé kúùkù kan ẹ tó lé sí kúùkù ló máa ń dínkù ìwọ ọrùn kan sẹsẹrẹsẹ ló ń gbé ká ojoojúmọ́ náà ló tún tírímù rẹ̀ irọ́ lásán torí kan pẹ̀lú ẹ̀mí pé ń wá aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́ gbogbo ń taba sì ṣe nítorí tọ́lọ́ kì í gbé rárá ọmọ ẹ nínú àwọn èèyàn tó ṣe pọ́ lọ́wọ́ ọba ni ò fún wọn nírùngbọ̀n ó wù wọn ṣùgbọ́n wọn ò ní kó láti àṣì gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Sa'ad ibn Ubadah radiyallahu anhu tí Aisha sọ pé ah, ọpin ni tí ìbá ṣe pọ́ lọ́wọ́ ọba ò fún rúngbọ̀n àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ẹ pé kìí ṣe pé ó ń fárùngbọ̀n rẹ̀ apágbọ̀n lọ́lọ́ǹda irú wọn ni wọ́n ń pè ní kíni àmúrádù àmúrọ́dù ni wọ́n ń jẹ́ lédè lárúbáwá àrọ́jùlù àmúrọ́dù ìyẹn ni pé apágbọ̀nkùnrin so irú àwọn wọ̀nyẹn tó bá jẹ́ ọmọdé kékeré ni tọ́págbọ̀n so àwọn èèyàn ní òfin sọ pé ẹ má máa wò kẹran juma kẹtẹ juma nítorí pé àwọn ẹni tí wọ́n ń wá ọkùnrin irú wọn ọmọ bá ṣèbàjẹ́ irùngbọ̀n yẹn ó ní àwọn àǹfààní tó pọ̀ tó bá fẹ́ ṣe ìwé lórí rẹ̀ ọlọ́lọ́mọ yẹn àǹfààní tẹ̀yìn ó kò jọ so irùngbọ̀n máa ń dínà bàjẹ́ ó máa ń dínà bàjẹ́ ọkùnrin ń bọ́kùnrin sùn kankan àwọn òbí bìlá àwọn ẹni tó já pàgbọ́n náà máa ń wá ká fún gbogbo orú ra mi tontorí ẹ Islam dínà gbogbo bàjẹ́ kọ́lọ́mọ bá kó sànù wa eléyìí jẹ́bi tí a fẹ́ dúró subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. wáyé o àwọn mùsùlùmí ní gbogbo àwùjọ tó ń bá wà kí wọ́n mójútó pé mùsùlùmí làwọn kó wọn fẹ́ sìn wọn ṣeré kó wọn sì pọ̀ nídìí àǹsìn lọ kó wọn má sì máa pa àwọn mọ́ṣáláṣí láàyò láwùjọ bí tí wọn ti jẹ́ pé mùsùlùmí pọ̀ báyìí á rí i pé àwọn kèfèrí tí wọn bá ń ṣèṣe wọn wọn èé e fi ọwọ́ mọ́ṣáláṣí fi wọ mọ́ṣáláṣí torí kẹ́yìn mélòó náà lẹ́sìn Islam náà ìdí nù. E tó fi di pé wọn ò ka mùsùlùmí kún kankan ẹ̀yin mélòó lẹ́ ń bẹ́ẹ̀ dípẹ́ ń ṣe islam láwùjọ. so tó máa yẹ pé bíi tí ẹ̀ ti máa túyáyá túyáyá lọ mọ́ṣáláṣí ni táwọn náà mọ̀ pé mùsùlùmí ti bẹ́ẹ̀ lù táwọn bá tọ́ wọn táwọn bá wọn ẹnìkan ò ní máa yin báńgà nítòsí mọ́ṣáláṣí ẹnìkan ò ní máa yin báńgà nítòsí mọ́ṣáláṣí torí pé tí wèrè ọba ṣe wèrè yọ wá ibi tí ó ti rí wèrè tiẹ̀ sí tòṣùgbọ́n gbà tó yẹ pé àwùjọ yorùbá ń tiwọn bẹ́ẹ̀ dédi báńgàǹgà ẹ lè ba pọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ báńgà ń tòsí ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn náà kọ́ ní irú ẹ̀kú eégún ni ọmọ tí wọ́n ń pè lọ́mọ mùsùlùmí ebó ní irú ẹ̀kú eégún ebó ní sòrò ìgbà wọn náà ní ṣe gbogbo ẹbọ ẹbọ lóríṣiríṣi torí ẹ̀ kò lè yà yẹn lẹ́nu ibi tí wọ́n bá ti ka ìsìláàmù kún ọ̀tá ìsìn islam wọ́n yìí fi pè nǹkan kan àwọn tó wá pé àwọn èèyàn gbárùkù tẹ̀sí tí wọ́n mójútó a wọn ò bí bàbá olùkan dáa tí wọ́n máa tẹ kọ̀ǹgọ́ mọ́ lù lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí torí kó ọmọ pẹ́ni tí ń sẹ̀sìn yẹn pọ̀ tòṣùgbọ́n gbọ́ jẹ́ pé ẹ̀yin gangan fúnra ara yín náà ẹ̀ mẹ́sì islam lé nǹkan ká ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lùlú nu mọ́ṣáláṣí lẹ́ẹ̀ máa tàdíréke tí wọ́n ṣe máa wọ́n máa lùlù adúpẹ́ fọlọ́pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ so gbogbo orú ranu gbogbo orú rẹ́gbẹ̀ẹ́ yìí máa kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bá Islam ẹ̀jẹ̀ apọ̀ ndí pa ẹni tí ò bá pọ̀ nídìí pé wọ́n ń yọ pọ̀ torí ń ṣe ayé lè wà lásán tó bá máa ṣe dáadáa kò ṣùgbọ́n sa ìdá náà nírọ̀ àkókò táwa wà yìí ní ìsìn tá a jókòó ẹni tí ò múra rẹ̀ wá rú bíi sẹ́mi nǹkan kan ló náà mọ̀ sí nítòsí dájú ni pé ìrégbè náà lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa jẹ torí ẹ̀ kọ́lọ̀ wọn bọ́ jẹ́ ká pọ̀ nídìí dáadáa à ń tijú nítorí pé ẹ̀mí lo ló ń ṣe islam ó túmọ̀ sí pé èèyàn ni o wọ́n fẹ́ wà lìjánná kí lọ́kàn èèyàn mélòó ló ń ṣe islam ara ni nǹkan ti ń rùn èèyàn la pè sídìí rẹ̀ ẹ àwọn lọ gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ mú wọn náà ká lọ wọn náà ká lọ fẹsẹ yin báńgà ọpọlọpọ olóhùn òyìn wọn pè jáde lé e. so ìwọ náà ńgbà tí wọn náà lọ bí oríire wọn náà pẹ lómi lọ ọmọ náà hàn torí pé báṣẹ máa pera wa pera wa pera wa nu tí ò ní sásìkò mọ fúnra nù mọ̀ngbà tá bá pera wa pera wa pera wa lọ bí dáadáa ìranu ni ọ̀sẹ̀ kù sọ ibi tí nǹkan sì wà pàápàá nírú olóyè báyìí ibi tí nǹkan ti ṣe wọ́n lágbára púpọ̀ àwọn ọ̀dọ́ pọ̀ di ẹ̀sìn ọlọ wọn pọ̀ ń di ẹ̀sìn ọlọ rárá wọn pọ̀ ń di mùnáfìkì wọn pọ̀ ń di ẹ̀sìn ọlọ bó alọ́jọ́ ọ̀la ṣe fẹ́ rí náà fún ìsìláàmù lọ́jọ́ ọ̀la fẹ́ rí fún ìsìláàmù ọ̀dọ́ sì lọ́la torí gbogbo àwọn tó dàgbà ń lọ ti wọn sọ àwọn ọ̀dọ́ ní ọ̀sẹ̀ kù tó bó lọ́la ìsìláàmù fẹ́ rí nígbà bá pọ̀ ń di ẹ̀sìn ìsìláàmù lọ́dọ̀ọ́ kọ́lọ̀ ọba kó tún wá sí kọ́ràn wa lọ. subhanak allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik ìbéèrè mẹ́ta péré la fẹ́ gbà. irun ṣóńṣó tó máa ń wù lábẹ́ ètè ṣé irun múlò náà ni àbí irun àgbọ̀n irun àgbọ̀n lòun ètò máa ń wù nísàlẹ̀ ètè irun àgbọ̀n lòun èyí tó wù lókè létí ètòkè eléyàn ni irun mú náà sáré kò sọ. sáré máa díjú ṣe sọláàtì torí kọkàn ó lè wá ń di rẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa sálẹ̀ díjú ṣe sọláàtì torí kò sófin kan tó ní ẹ yájú kò sí ètò ní ẹ díjú ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé dídíjú ṣe sọláàtì yóò mú ká fara ju àwọn Yahud àtàwọn Nasara ẹnì kan kan kan kan díjú káwọn gbàdúrà àbí òye wa so kọ́ má bàa jọ wọn so nídìí láti díjú rẹ ya ojú rẹ kọ kọ́ṣẹ́ mi rẹ pé wájú ọlọ́run ni mo dúró yìí so ó ti dáa yóò jẹ́ kó ọmọ arántí ọlọ́run kí ẹ ṣe kó o díjú náà. wọ́n ní àwọn ṣe sọ láti mọ́ṣáláṣí kan oníbèrè nu oníbèrè tí wọ́n kà béèrè rẹ̀ ìgbà tí wọ́n á parí sọ̀láàt pẹ̀lú Imam tí Imam sálámà ìmáàmù á ní káwọn gbégbá fisabilillah káwọn ó lù níwájú àwọn èèyàn táwọn á sọ pé àwọn ò lè gbégbá fisabilillah táwọn lè má wọn àná ẹ má bínú o wọn mọ̀ pé ẹ̀yìn lájà máa nù pé ọ̀rọ̀ yẹn wá dùn àwọn gan-an. tó ráwọn òde ẹ̀ máa kí la jamaa lájàmáà yìí ni pé kò sáwọn kan tí jẹ la jamaa lájàmáà àwọn èèyàn ló túláàsì ó kọ́ ń lé wọn lórí ọmọ ti ń pèpè lọ sídìí súnà táwọn sì ń sọ pé ẹgbẹ ẹgbẹ ẹgbẹ tẹ̀ ń dá lẹ́hùn sara Islam so làwọn èèyàn wá túláàsì ó kọ̀lé àwọn náà lórí pé ebi wọn náà lọ̀gá wọn ebi àwọn eléyìí ń tẹ̀lé ọ ajẹ́ pé jàmáà la jàmáà lẹ́yìn náà jàmáà kò sí so eléyà ni àwọn ò sì pera wọn ẹ báwọn á pè wọn jàmáà àwọn èsè jàmáà eléyìí jẹba o so bóyá lèmọ́mù yẹn nítorí ẹ sọ ni pé wọn mọ̀ pé ahlùsùn nà ni ọ. ẹ̀ nítorí pé ká máa gbé ká máa lu gbá ká máa pé ẹ dáwó sínú gbá ewé gbogbo lélẹ́yìn wà nù súnà olówó nù súnà irọ́ lásán torí ẹ, ọwọ́ àlọ́ fẹ́ ma ìtumọ̀ alájà máa tó pé ọ torí kò tó lọ bá wọn jà má wulẹ̀ bá wọn jà ọwọ́ pé wọn náà ti dáhùn yùn ó tó ní tìjú fò náà sẹ́wọ̀n lọ́la tí ó bá sọ fẹ́ nìkan gbégbá so eléyìí ń jẹba ẹlẹ́ẹ̀kejì wọ́n ní irùngbọ̀n tá a sọ nípa rẹ̀ nígbà tá a rí bó ti ṣe pàtàkì tó àti bá nàbì ṣe pa wá láṣẹ ká fi sílẹ̀ téèyàn bá wá jẹ́ pé irun òwù lágbọ̀n rẹ̀ àbótí ẹ̀ ń wù kélekele téèyàn lè fi ìpara kan pè é kó fi òun túláàsì rárá o irùngbọ̀n túláàsì kọ́ ni wọ́n wí o irùngbà tó wá fúnra lero lẹ́rọ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ hàn eléyìí jẹ́ ìbéèrè kan wá wà pé ọ̀dà irùngbà ń jáde fúnra rẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ ọ̀kan wù ní mẹ́lì mẹ́ta omi wù mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ wá wà kélekele kélekele kele ní sáwọn lè máa gé e títí tí ó fi di pé ó wù lójú kan náà ni yìí lọ gbogbo èèyàn tí wa kún lónìí ni èso ojú kan náà ọkọ wù lẹbọ ọrùn ọkọ wù lẹbọ akínní ọkọ títí títí tí gbogbo òfin wa tó fi sọ̀rọ̀ àjọpọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.